ثم قدر بين يدي حاجته التوبة والاستغفار ثم دخل على الله وألح عليه بالمصطلح وتملقه وتملقه تعيش معه كوي كون بعدين أكثر وليجي يقال صرفه يقال يعني كيان الشميل ẹni tí ò bá ń mọ ẹni tó wá ń ṣe dáadáa sí ilé kò ní lè bá ọ àní àwọn ti ti dọ́gbù rẹ̀ ní nípa àṣẹ lórí kó bá bí ọmọ ṣàkóso lẹ́rù kan ẹ̀kọ́ yẹn ní àgbẹ̀dọ̀ ló kọ̀ lọ́wọ́ ẹni wà ní ìlú bẹ́ẹ̀ náà ti máa ń ọlọ́rọ̀ ẹ̀jẹ̀ pé ilé ìtọ́lọ̀ ti ṣe kú kọjá orí ẹ̀ lọ́dọ̀ ọ̀pẹ́ ẹ̀ lọ́dọ̀ ìlú ìjọlọ́ ìyẹn náà sọ fún wa bàtà alhamdulilayi sàhálà wà sàhálà yàrá ìfẹ́ tó bẹ́ẹ̀ kájọ wò dà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú kó ṣe ìkọlọ̀ ẹ lọ wo àdúrà wọn àlẹ́bí ọlọ́run bá pátápátá kọ́lọ̀ ń gba àdúrà wọn ẹ lọ wò ẹ fún ọlọ́run onímọ̀ ẹbọ wo ọlọ́ni wọ́n bá nù bẹ́ẹ̀ náà ni ìbànú anábìẹ́lẹ́jà àfẹ́gbàgbé ìgbà bàbá ọmọ bàbá ìgbà tó jáde kó ní ìlú ọba bínú ó bọ́lá ọba bínú sáwọn yẹn fàgbọ́n na ala ala ni nìkan kọjá rà rẹ̀ ó bá lè kó bí àjẹwò kalẹ̀ bá wọn. ọlọ́ni fàdé ńlá kò nígbà tó wá wà nínú òkùnkùn òkun òkùnkùn ooru àti òkùnkùn inú ẹja ìjọlọ́wọ́ ìgbésẹ̀ olùmọ̀tì yẹn ẹgbẹ́ olùmọ̀tì lóra dáhùn òkùnkùn mẹ́ta wà wọ́n inú ẹja tó wà òkùnkùn nínú òkun tí a yọ àwọn ẹja bẹ́ẹ̀ dé ibẹ̀ tó kùkùn gbélémù gbélémù ilẹ̀ tó ti wá sùn kí ni wọ́n ń pẹ́ lọ́wọ́ àwọn onílà ìlà àdìlà àdìlà. ẹ̀yìn na kọ́ sọ láàyè láhá ìlà àmì sùnìhánà ìyẹn ọlọ́run kò sẹ́yìn mi ní ẹ̀dúgbò lọ sí wẹ́lẹ́yìn rẹ̀ sùnìhánà tàbí mọ́ni fọlọ́ ìyẹn ọlọ́run kí ni náà ọlọ́run mọ̀ ìgbà tó ti mọ ọlọ́run tó ti mọ orí ọlọ́run anábì wa ní sọ̀kọ̀ alẹ́ yìí sọ̀rọ̀ nínú ẹni tí ò da kí ẹ̀ fira rẹ̀ ní mùsùlùmí kọ́ máa mọ̀ nípa ìtàn rẹ̀ torí wípé nínú àrà bá dá fún wa ní oṣù kò sẹ́yìn kan nínú àkùrá rẹ̀ láti bẹ̀rẹ̀ lóko sóra nínú àkùrá tó

láti bẹ̀rẹ̀ tó kun ọ̀rọ̀ Yúsúfù nù ètí sọ̀rọ̀ bí ìjùmọ̀ àwọn ọkọ̀ dáadáa kò sí tọ́lọ̀ òtítì tọ́lọ̀ wa ti sọ báyìí ní pé ẹ̀kọ́ pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ lọ. la ẹ̀kọ́ tẹ̀sán olóò ńgbà náà ẹ̀dọ́ ọmọ kékeré ó wà nínú ìgbésí ayé rẹ̀. tẹ́lẹ̀ bá tó gbà gbàgbà díẹ̀ ẹ̀kọ́ tó wà lọ. tẹ́lẹ̀ bá jẹ́ tálíkà ẹ̀kọ́ tálíkà wà tọ́lá bá tó kẹ́yìn àti àtúntò lówó àbójúkù ẹ̀kọ́ rẹ̀ náà fún àlùkàn rẹ̀ kò sí ṣáájú ní àlẹ́ bá rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ tí ò sí ẹ̀kọ́ rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. ẹ wá wọ orí tó fún ó ní ọlọ́run tó kọ́ ní àtẹ ìtàgé nínú ẹ̀kọ́ ìlú ọlọ́run ti fún mi lọ́la ṣàánú mi kò gbé ìjọba fún mi nínú ìjọba ó tó nù mí ní mà nítawọn èèyàn bá tún mọ̀ mọ̀ rẹ̀ yóò tó mà fáà ẹ̀rọ sàmà wà lọ àbí àti ẹnì kẹ́kọ̀ọ́ ló dàbí ìbáṣọ̀rọ̀ lọ́wọ́ fàyè oṣù yìí ma pé ọlọ́run àdúgbò kan ló kù yìí o ọlọ́run mọ̀jẹ̀ ládùúgbò kan kú yẹn ni ọlọ́run fẹ́ kan ọlọ́run mọ̀jẹ̀ ojú sórí nǹkan

ọkọ̀ọ̀kọ̀ bọ̀ orí ilé ìtọ́nà ìṣe ní bá àti ní pọ́blẹ́mù a ní dúkú eléyìí tó ṣáájú afẹ́ta mi wò ó kódà bẹ́ẹ̀ ni lè wà bọ́ wà bọ́ màá yóò ní àhà sọ pé dájú dájú òní yẹn mọ̀ sí à ee àwọn òbí wa ní o sọ́ọ̀bù yẹn pọ̀ o sọ́ọ̀bù yẹn pọ̀ ẹ̀ lórí ọmọ ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ké dé kí bùkátà àwọn òdìlẹ̀ lórí ọmọ káwọn ọmọ wàá yìí bọ́ àwọn èèyàn ń dà wọn ọlọ́mọdé ara wọn lójó wa iná ńkọ́ ọlọ́ọ̀gbà ló wa lójú yẹn wọn ni àwọn ọmọ eléyìí ọ̀fẹ́ mọ̀ ni ẹ̀sìn ìgbàkúrò ìgbàkúrò ìgbàkúrò ìgbàkúrò yóò làkúrú jù lọ́dọ̀ òbí tàbí tó bí òní kàkúrú jù lọ́dọ̀ bá ní bí ẹ̀ lára ẹ̀ òbí ọmọ ẹ̀ ń ṣe ojúṣe rẹ̀ fún òbí òbí òbí bọ́tọ́ bá ti rí kí ọmọ yìí máa ń ní ìdòsí ẹ̀ta ìdúbẹ̀ tó wọ́n ẹ̀ta ìdòsí nǹkan ni òbí ọmọ ní. kọ́lá àwọn tó níyàwó níyàn níyàwó méjì tí kàn máa dúpẹ́ nífẹ̀ẹ́ ìdí wa máa ń dúpẹ́ ó rẹ̀ jẹ́rẹ̀ ìdí òdì pẹ̀lú òun kètè àbíṣe kètè báwo ni báyìí ti wá lórí náà wọ́n á rìn sí wípé àtúnṣe nílàjú mẹ́rin ní pé ọlọ́run bàbá tó láàrin ga lórí ìforí wa láíláì ẹ̀bùn ni máa ń ṣe ìrìnlẹ̀ wa náà ló ṣe ìrìnlẹ̀ wa ojú mi ojú mi ẹ̀ làwọn lórí ìrìnlẹ̀ ṣé ẹ̀ nígbà ṣe ọlọ́mọdé ọlọ́mọdé ọlọ́mọdé àwọn ọ̀tà nǹkan bẹ ní ara wa tó ṣe wípé tí kì ti àánú ọlọ́run tó bá yẹ kí tí nǹkan yìí báyìí lè mú báyìí ipá àrùn ò lè ká ìsáwàdà ipá rẹ kò lè ká ẹ lè ní ìwọ̀n ìsìnkú mílíọ̀nù ń dáàbò kò sásọ láǹdì tó yọ gbádùn ẹ lè ní fọ́tí mílíọ̀nù náà yọ kò sásọ láǹdì tó yọ gbádùn tí ẹ bá fi di ọmọ ọdà dé yàn ìjọba ń bínú ntí mu ntí ń ṣe dúdú ẹ̀ kò fojú ara rẹ̀ ní tó bá pẹ̀lẹ́ mi ní tòmọ̀ sí jẹ tó bá jẹ kó ní kó ní ogún àná àtọ̀ lẹ́yìn náà sọ̀rọ̀ àdẹ́wò gbọ́dọ̀ náà fi tẹ̀lé fún. àdẹ́wò yẹn bá accident náà lálẹ́ kí ó láti dùn tán wọ́n gé ọwọ́ kìíní wọ́n gé ọwọ́ kìíní wọ́n gé ẹsẹ̀ kìíní wọ́n gé ẹsẹ̀ kìíní kò ẹ dáàbò bó o lọ sí ibi tí ti mọ̀ táyà kò dájọ́. kò lè dá sáábà kò lè dá kò lè dá gbogbo ẹ̀fẹ́ kò sì kú bọ̀. ara mi ọlọ́mọ ọlọ́run ọlọ́mọdé wa dára sí ọ̀dà ẹni tó bá mọ̀ pé torí kí kéèyàn má mọ̀ lóòrò bí ìdíyàn mọ̀ wọn bá jẹ àjẹ alẹ wọn bá yẹ ọjọ alábẹ ọ̀pọ̀lọpọ̀ ẹbí ayé tó rìn káàkiri gidi ń tọjú bẹ lábẹ́ aṣọ rẹ náà lè dè bọlá kò tó bẹ́ẹ̀ ọyọ ìtàn wà mọ ogún dèrò yọdọ tuntun tó mọ bá pààrọ̀ ẹ lójú àdúgbò ẹgbẹ́ àdúgbò ẹgbẹ́ ẹni nínú àwọn àdéhùn oríṣiríṣi kọlọ ńlá wà ń bẹ ẹ̀dá àmọ́ pé wà ẹni ọba bẹ̀rẹ̀ nìkan gbà lọ́dọ̀ Ọlọ́run ṣíṣe àwọn ànábì Ọlọ́run ọba nìyẹn. sábà ti fẹ́ tọrọ àdúrà ẹ̀yìn ni wọ́n kọ̀kọ́ fi ṣáájú wọ́n mọ orin nítorí wọn ṣe fún wọn mi àjọ mi yé rọ̀bánà ẹni àtàkùn ní lórí yàtọ̀ bíwá rọ̀báyìrì lè zà rẹ̀ ẹ̀yìn dàdé ó ti ká ló ṣàkọ̀ rọ̀bánà bí yìí sọ̀rọ̀ ọ̀fẹ́ tọrọ àdúrà yìí ìṣẹ̀lẹ̀ ọlọ́run. àtìyàwó àtọmọ ní wọ́n á mú wọn wá sókè ibi tí ò sí ìdàgbà mọ́. ẹ̀rọ nítorí nǹkan ní ṣé òkú ọ̀fẹ́ káwọn ẹ̀sìn ń rí o wọ́n jẹ́ tiẹ̀ sẹ́nà náà ní ọlọ́wọ́ wa lọ́wọ́ rẹ̀ o sọ́jà rẹ̀ àfihàn àtàmínà náà dàwé ilẹ̀ bá ń darí ọkàn àwọn èèyàn lọ́dọ̀ wọn lọ fẹ́ kọ́ wọn nínú ìfọ̀rọ̀ ọ̀rọ̀ ìlà

ìpọ́nìpọ́nà ẹlẹ́bi wàhálà yìí ẹlẹ́bi bá yìí ti dàgbà pé ọlọ́run yẹ lọ́mọ láyé lẹ́yìn òdó lẹ́yìn òdó òfin mi ní sùn ayé ọ̀fun mi sà ọlọ́mọ ẹ̀mí ọmọ máa ń gbàdúrà ẹsẹ̀ wa sọ̀rọ̀ ní ọ̀tọ̀ ẹ̀rí pé nǹkan mẹ́tọ̀ ọ̀rọ̀ wa ń bẹ lẹ́yìn ẹsẹ̀ wa ń tọ̀ wọ́n ti jà ní ìmọ̀tí mọ̀sálá ti wà nílò ìjáde rọ́bà náà wọ́tàkọ́bà rọ́bà náà agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ṣíṣe àjọ àdìlẹ́nu yẹn tẹ́wọ́n fún mọ̀kàn káyà ó ní pé ara ìlànà tí mú àjọ èèyàn dà ó ní pé kéèyàn kọ́kọ́ mú orin tọ́lọ̀ ṣe fún yàn tẹ́lẹ̀ kéèyàn sì dúpẹ́ fọ́lọ̀ kọ́mọ̀ fọ́lọ̀ ọba ló ṣe kò lè ṣẹ́ lórí tó lè ṣe rẹ̀ jẹ̀rẹ̀ ó dẹ̀ yin ọlọ́run pẹ̀lú àwọn ọkọ rẹ̀ lálàáfíà lẹ́yìn ìgbà tí àwọn àtọ̀rọ̀ kéèyàn pẹ̀lú òògùn ọlọ́run ọlọ́run dànù abẹ́lẹ́ ọ̀rọ̀ bá tó láàrin gánà lọ àti ní àti ọlọ́kọ̀dá ọ̀dọ̀ wa lọ́wọ́ ọlọ́kọ̀dá wa lọ́wọ́ ilé fi lé wa lọ́wọ́ ilé wa ọlọ́kọ̀ fi lé wa ta ó sọ àwọn lọ Thank you.